الحمد لله ولي المتقين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فون الله ọba tí ó ṣẹ̀dá gbogbo ayé tí mójútó wọn àti èèyàn abẹ àtẹlẹjẹnú bẹ àtẹranko bẹ àtẹjá bẹ àti kòkòrò bẹ ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sahabi ànábì àti gbogbo ẹni tí ó tún tẹ̀lé ojú ọ̀nà ànábì náà títí yóò fi dọjọ́ ẹ̀san. ọlọ́wọ́n ọba tí ó dá wá sáyé ó pera rẹ̀ ní rob Rabbul alamin ọba tó ní gbogbo ohun ń bẹ láyé arọ́bù òun náà ni gẹ́gẹ́ báwọn onímọ̀ ṣe túmọ̀ rẹ̀ òun ni aṣẹ̀dá àti olùmójútó ẹ̀dá tó dá àti ẹni tó ni ẹ̀dá lánìkápá tẹ́nìkankan ò ní bí lọ́wọ́ tẹ́nìkankan ò ní bí léèrè tẹ́nìkankan ò sì ní bá pín ìní agbára ìní ẹ̀dá náà ìyẹn ò ní túmọ̀ ar òun nìkan náà nísìn ń ṣe ìdarí ayé àti gbogbo ohun tí ń bẹ́nu ẹ̀ ọba tí à ń sọ yìí látara wípé òun ló dá gbogbo ohun tí ń bẹ tí sì ń ṣe ìdarí wọn tó sì ní gbogbo ohun tí ń bẹ láyé àti lọ́run lánìí kápá lánìí tányányán látara bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé àwọn ẹ̀dá tí ó dá. ó parí ìdẹ̀ra rẹ̀ lé wa lórí ó parí gbogbo oore rẹ̀ lé wa lórí àwọn ẹ̀dá ènìyàn tọ́lọ́wọ́n bá dá oore ọlọ́run ó pọ̀ lórí wa ìkẹ́ rẹ̀ àti ọwọ́jà àánú rẹ̀ ó sì ń hàn lára wa ní gbogbo ọ̀nà. ó dá wa sáyé ó fún wa ní tá a fi máa gbáyé pẹ̀lú rọrùn ó dá wa sáyé ó rọ gbogbo ohun tí ó jẹ́ kí ayé ó máa ṣe é gbé fún wa ó rọ̀ fún wa òru ó bùn wa lóru ká lè bá a máa fi sinmi nígbà tá a bá ṣe wàhálà lọ́sàn-án ó bùn wa lọ́sàn-án ojú ọjọ́ tá a rí mú lò láti fi wá ìjẹ ìmu nígbà tá a bá wá jẹ ìmu tán tó bá rẹ̀ wá ó bùn wa lóru tá a fi sinmi ká lè bá a tún lókun láti ṣe káràkátà lọ́jọ́ kejì ìkẹ́ ọlọ́run tó ṣe fún wa ó pọ̀ òun náà lọ́lọ́run fi ń sọ fún wa nínú alukoran wípé tí ò bá tiẹ̀ yé wa téèyàn ò bá mọ̀ pé òun kò ń lóore tóun ṣe fún wa ọlọ́run fúnra rẹ̀ lóun mọ̀ pé òun lóore tóun ṣe wa kódà lóore tí ò ṣeé kà wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ́ ẹ bá tiẹ̀ wá lẹ́ ẹ mọ oore pé mi ọlọ́run ṣoore fún yín ẹ wá fẹ́ mọ wá kà á lé ní èjì ẹ̀ta ẹ̀rin ẹ fẹ́ mọ fòǹkà sí i. àwọn oore náà ẹ lè ẹ lè ẹ lè kà dópin ẹ lè kà dópin torí pé àìmọye oore tọ́lọ̀ ń ṣe fún wa tó jẹ́ pé oore ni bọ̀tá àti ẹ̀ lè ronú kàn bèlè pàwọ́ discover pé oore ni ìsìn bẹ táwọn náà rí tó jẹ́ pé ńgbà tí ọlọ́run bá tó fi irú oore títí tọ́lọ́run ṣe fáwọn yẹn tọ́lọ́run fi gbígba ẹ̀ lọ́wọ́ àwọn kan ṣàdánwò fún wọn ìgbà òun ni làákà ìwọ́n tó wá ṣí sílẹ̀ pé ah ṣé pé oore ńlá ni ọlọ́run ṣe fún wa òun ló fà á tí anabi wa sallallahu alayhi wa sallam tó fi sọ fún wa pé tá a bá rẹ́ni tí ọlọ́run ṣe àdánwò kan fún nínú àwọn àdánwò káwa máa wí pé dípò tá a fi máa yọ ohun tọ̀hún àbí tí a fi máa wú bákan kákúkú máa sọ pé tọ́ alhamdulillah alladhi àfáàní mimma ibtalahu bihi ọpẹ́ ni fọlọ́hún o tí ó fi àdánwò orú èyí tó fi kàn wọ́n ẹni tí ó fi kèmí tó la èmi kúrò níbi irú àdánwò tó fi kàn wọ́n yìí torí ìdí eléyìí ló fi jẹ́ pé oore ọlọ́run tó ṣe fún wa ó pọ̀ nínú àwọn oore tọ́lọ̀ wá ṣe fún wa tó oore ọ̀hún sì pọ̀ rẹpẹtẹ tó sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn oore yìí àwọn ẹ̀dá a máa ń sábà ṣì wọ́n lò a máa ń sábà ṣì àwọn oore náà lò púpọ̀ nínú ọ̀rọ̀ anábìwa Muhammad sallallahu alayhi wa sallam kan anábì sọ fún wa yìí pé ni'matani àwọn akẹ́tọ́lọ́ ń ṣe fún wa pọ̀ àmọ́ ni'matani àwọn àdẹ̀ra méjì kan bẹ àwọn orí méjì kan bẹ tó jẹ́ pé magbunu fihima kathiru minan nas ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń wà deceived àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀tànjẹ máa ń ṣẹlẹ̀ sí wọn ìgbàgbé máa ń ṣẹlẹ̀ sí wọn látara orí méjèèjì ọ̀hún oore méjèèjì yẹn yóò ti yóò ti yóò ti mú wọn gbàgbé ọlọ́run pé ọlọ́run ló ṣe oore náà fún wọn wọn wàá ṣe oore náà lò oore méjèèjì ọ̀hún náà ni àlàáfíà àti kéèyàn rójú kó ráyè ànábì kan mú méjèèjì wá fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ ntí máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá. E lérí àwọn oore àti ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wọn ni kì í ṣe wípé orí oore méjèèjì nìkan ni ẹ̀dá ti máa ń yọ àyọ̀ pọ̀ra àbí tá a máa ń gbàgbé ọlọ́run lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oore tọ́lọ̀ ń ṣe fún wa ńlá máa ń sábà gbàgbé ọlọ́run lórí ẹ̀ tó jẹ́ pé dípò ká fi oore yìí ká fi sin ọlọ́run ká fi dúpẹ́ fọlọ́run yóò padà tó wá jẹ́ pé oore tọ́lọ̀ ń ṣe fún wa iná látùmọ̀ wá fi ṣe ọlọ́run oore tọ́lọ̀ ń ṣe fún wa ẹsẹ̀ dípò ká fi sin ọlọ́run ká fi súnmọ́ ọlọ́run ká fi wá ìyọ́nú ọlọ́run ká fi gbogbo àwọn kan wọ̀nyí dúpẹ́ oore tọ́lọ̀ ń ṣe fún wa àìmoore la tún máa ń sábà fi dúpẹ́ oore ọlọ́run nínú àwọn oore tí ọlọ́run wá ṣe fún wa tó jẹ́ pé òun gan ni àkòrí ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ lásìkò yìí tó jẹ́ oore ńlá tọ́lọ̀ ń ṣe fún wa àmọ́ tá a máa ń ṣì lò gẹ́gẹ́ bá a ti máa ń ṣe àwọn oore míì tọ́lọ̀ ń ṣe fún wa lò òun náà ni oore ahọ́n àbí oore àwọn èyí tí ń bẹ lẹ́nu wa tá a fi ń sọ̀rọ̀ tá a fi ń jẹ́ni tí ń sọ̀rọ̀ táwọn èèyàn ń gbọ́ nǹkan tá à ń wí léyìí tó jẹ́ pé àwọn ẹ̀dá kan ń bẹ nínú àwọn ẹ̀dá Ọlọ́run ahọ́n yìí ń bẹ lẹ́nu tiwọn náà ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀ kéèyàn ó gbọ́ tí wọ́n ń sọ yé. So àwọn tá à ń wí yìí tí wọ́n bá sọ̀rọ̀ a kàn máa gbọ́ wọ́rọ́wọ́rọ́wọ́rọ́ a máa gbọ́ ariwo a kàn máa mọ̀ pé ohùn ń jáde lẹ́nu wọn ni àmọ́ kí ni túmọ̀ nǹkan tá à ń wí kò lè yé wa. ohun tó fà á ni pé ahọ́n ti ń bẹ lẹ́nu tiwọn yẹn ọlọ́run àwọn kan bẹ́ẹ̀ ni kò rí sẹ́sẹ́ kò ṣiṣẹ́ ahọ́n kò rọ́rọ̀ gbé jáde tó ṣe é gbọ́ yé àwa tọ́lọ̀ wọn á bùn láwọn. ọ̀rọ̀ lèmi ń sọ tẹ́ ń gbọ́ yìí gbogbo ẹni tí ń gbọ́ mi ọ̀rọ̀ ni mò ń sọ tí ń jáde lẹ́nu mi tẹ́ ẹ sì mọ nǹkan tí mò ń sọ ẹ gbọ́ ẹ sì mọ̀ ó sì yé yín kódà ó tún lè yé ẹlòmíì ju ju ju èmi tí mò ń sọ lọ tó bá dé ti ẹlòmíì tán kò sí nǹkan kan tó jó rí bẹ́ẹ̀ ju wípé ahọ́n tó léyìí tí ó sì bun tí ó bun ẹlòmíì táwọn náà sì ń rí wọn láwùjọ wa. àwọn yìí òun lọ́lọ́run bò mí tó jẹ́ kí n láǹfààní àti lè máa bá yín sọ̀rọ̀ báyìí tẹ́ ẹ fi ń gbọ́ mi. kódà bó jẹ́ pé mo bá kéwò ọ̀hún tí mo sì ní tí mo rí ìmọ̀ yìí pé ah, nǹkan yìí ó yẹ kí n bá èèyàn sọ àmọ́ tọ́lọ̀ ò bá bò láwọn ẹ̀rọ kò ní ti ṣe tẹ́ fi gbọ́ ọ kò sọ́gbọ́n ó di ká máa kọ̀wé bára sọ̀rọ̀ lókun léyìí tó ń túmọ̀ sí wípé oore ahọ́n oore ńlá ni ní tìtorí wípé òun là ń fi máa ṣàlàyé àwọn nǹkan tí ń bẹ lọ́kàn bí ẹ bá jòkó tó dákẹ́ rọ́rọ́ ẹ̀ lè máa ti ń bẹ lẹ́mìí ẹ̀ nígbà tó bá tó sọ̀rọ̀ lẹ́tọ̀ọ́ máa ti ń bẹ lọ́kàn rẹ̀ jáde lẹ́ẹ̀tọ́ mọ̀ntí ń bẹ lẹ́mìí ẹ̀ eléyìí ó jẹ́ díẹ̀ nínú tọ́ka sí nípa pàtàkì ahọ́n tí ọlọ́run bá bùn wa. ṣùgbọ́n àwọn yìí bákan náà àwọn onímọ̀ wọ́n ròyìn ẹ̀ wípé ó dà gẹ́gẹ́ bí idà tó lójú méjì ni idà olójú méjì la hán ọ̀nà wo ló gbà jẹ́ bí idà olójú méjì ẹ rí i pé idà náà fi wé idà sì ní àtọ́jú kínní àtọ́jú kejì gbogbo ẹ̀ ló mú gbogbo ẹ̀ ló mú bérebére ọ̀nà tí ahọ́n fi gbà jẹ́ idà olójú méjì òun ni wípé ó ṣe é lò síbi tó dáa ó sì ṣe é lò síbi tí ò dáa ẹni bá lo àwọn tiẹ̀ síbi nǹkan tọ́lọ́wọ́n bá ń fẹ́ tó sì kó níjàánu kúrò níbi nǹkan tọ́lọ́wọ́n ò fẹ́ láti máa fẹnu wí tó jẹ́ pé gbogbo tó wu ọlọ́run láti máa gbọ́ oníjàre lẹ́nu tiẹ̀ hasbunallahu wa ni'mal wakil la hawla wa la quwwata illa billah la hawla wa la quwwata illa billah. يا رحمن يا رحيم يا كريم أتبع بيلو نينو أقبلوا البركة سبحان الله وحمده سبحان الله العظيم àtàwọn gbólóhùn tó ju eléyìí nínú àwọn gbólóhùn àlùbáríkà tó jẹ́ pé ìmọ̀ ń dùn mọ́ ọlọ́run kó mọ́ gbọ́rú ẹ̀ lẹ́nu ẹ̀dá. E gbogbo ẹni tí ó bá jẹ́ pé irú àwọn nǹkan tá a wí yìí òun ni ọlọ́run kẹ́ ẹ ti ń rí àwọn tí ẹ fi gbé jáde irú ẹni bẹ́ẹ̀ ó mọ̀ sóríire o akẹ́kọ̀ọ́ rírẹ̀ àmọ́ ẹni tó bá jẹ́ pé ojú kejì ahọ́n tiẹ̀ ojú kejì ní ahọ́n tiẹ̀ sí tí fi ń wí gbogbo nǹkan tọ́lọ́run ò fẹ́ gbogbo nǹkan ò fẹ́ ní jáde lẹ́nu tiẹ̀ gbogbo àwọn àṣà tí ò dáa ọ̀rọ̀ tí ò da ká bú ni bí ẹni ńlá yín ẹlòmíì ò ní àláyé ń bu yóò sì náà lé wọn ń sọ̀rọ̀ sí yóò lọ po sódà mu ni yíwọ̀n ń sàmì oríire fún ọ kì sàmì oríire ni fún ọ kó o bú yẹn kó o sọ̀rọ̀ sí yẹn kó o tọ̀ ń sì lọ bínú kó sódò kì sàmì oríire fún ọ ìwọ ti lo ahọ́n tiẹ̀ síbi tí ò da nìyẹn ẹni tó bá jẹ́ pé báyìí ọ̀rọ̀ tiẹ̀ bá jẹ́ gbogbo àṣàkáṣà gbogbo orinkórin gbogbo ọ̀rọ̀ tí ò dáa gbogbo ọ̀rọ̀ àsọbalẹ̀ jẹ́ bó bá lè dàrú kó dàrú ọ̀rọ̀ tó jẹ́ pé tán bá sọ kalẹ̀ tán báyìí àwọn èèyàn ó gbé já àwọn kálukú ọmọ lura wọn lọ ní tẹ́nìkankan ò ní rójú ẹnìkankan mọ́ ká fi ọ̀rọ̀ sorun wájú pọ̀ mọ́ tìpàkọ́ ká da lérú ká dọ̀nà rú. gbogbo ẹni tó bá jẹ́ pé ọ̀nà ibi tó ń lo ahọ́n tiẹ̀ sí ni onítọ̀hún ẹ̀ eh, ó mọ̀ kan tiẹ̀ wájú ọlọ́run àbí ìwọ tó tiẹ̀ jẹ́ pé gbogbo àwọn à gbogbo àwọn nǹkan rẹ́dẹ̀rẹ̀dán báwọn báwọn òun lè ń fẹnu gbé jáde gbogbo ẹni tó bá báyìí ni tiẹ̀ yọ lọ́dọ̀ ọlọ́run. ń kìlọ̀ fún ó ń sọ níjọ́ kan nígbà tí ń kìlọ̀ fún àwọn sàábẹ̀ kan wípé fa alayka hadha ànábì ní kinní yìí ń tọ́ka sáwọn kinní yìí sẹ́ kó níjànú máa tẹ bírèkì rẹ̀ púpọ̀ ìyẹn Mu'adh lànàbì ń bá wí bẹ́ẹ̀. mu'adh wa ń bèrè lọ́wọ́ anabi yìí pé àà ya rasulallah wa inna la mu'akhadhuna bima natakallamu bihi ṣé ọ̀rọ̀ tá a bá tún fẹnu wá sọ tí ń jáde lórí ahọ́n wa ọlọ́run ó tún fi yíyún bí wá ni tí èyí ṣe pé a ti ṣe n tó fẹ́ fàyọ fún wa nìyẹn nǹkan tá à ń wí jáde lẹ́nu tí èyí ṣe pé a ti ṣe o ṣe à ń pè tá a bá ti ṣe ni wa inna alaykum lakatibin. وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون àwọn ètò abá ti ṣe làwọn màláìka méjèèjì ọmọ ọkọ Mu'adh wa ń béèrè pé awa inna la mu'akhadhuna bima natakallamu bihi ṣé pé àwọn tá a bá tún wí jáde lẹ́nu náà tá àti ẹ̀ tí ṣe rárá ọlọ́run ó tún bi wá léèrè yíwọn náà yóò tún fi ara rẹ̀ jẹ wá ànábì ní àánú rẹ̀ ń ṣe mí ò tiẹ̀ mọ̀ nǹkan kan. ńgbà tí wọ́n wá tún sọ báyìí أو قال على مناخرهم إلا حصائد ألسنتهم ṣé o mọ̀ yí pé ṣé nǹkan kan ìwọ́rò pé nǹkan mi ń bẹ tí ó padà di tí yóò ṣe sábàbí tí wọ́n fi mú àwọn èèyàn wọnú ná tí wọ́n fi igi mú wọn fà wọ́n wọná tó tayọ ní tí wọ́n fẹnu wọn sọ ìwọ́rò pé nǹkan mi tún ń bẹ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tí yẹn fẹnu èèyàn wí tó tún lè gbé èèyàn wọná bí ìyẹn ni pé tó bá jẹ́ pé ọlọ́run ò bá ní fi tà ń wí lẹ́nu tí ò bá ní fi bi wá tí ò bá ní fi jẹ wá níyà ni kò kò wá ní jẹ́ pé èyí ò wá ti torí èyí ń wọ náà èyí ń jẹ́ kó yẹ wá wípé gbogbo ń tá a bá fẹnu wí jáde ní tí ò dáa ó jẹ́ kan nínú àwọn nǹkan tí ó sì sábà téèyàn ò fi wọ náà o gbogbo wọn tó mọ̀ wò pé àkíwá ni gbogbo tẹ̀yìn àfa yìí pọ̀ gbogbo nǹkan náà ni ayé ò lera ayé ò le sórí pé ó le ntí ò ní jẹ́ ó le òun ni pé kéèyàn ó dúró síbi tọ́lọ́ fẹ́ kéèyàn dúró sí ká má kọjá ẹ̀ ká má kọjá ẹnu àlá ọlọ́run òun ni òfin ní jẹ́ ó le torí pé ọlọ́run ló láyé òun ló sì lòfin ibẹ̀ ẹni tó bá ní nǹkan tó sì lòfin òun la gbọ́dọ̀ tẹ̀ lófin ẹ̀ ayé ò le ìwọ ni kò mọ rìn báṣubàṣu bọba tó láyé ò ti fẹ́ kó rìn gbọ́n tá nàbí sọ fún Mu'adh kò sí nǹkan kan míì tó tún lè inú kò sí nǹkan míì tó tún lè gbé yẹn wọná tayọ tí téèyàn bá fẹ́ nu torí náà kákèsí àwọn wa kákèsí ní tá a máa sọ ká ṣọ́ra fún àwọn ìwà ẹ̀gàn ká máa ká yàn ká ṣọ́ra fún gbogbo àwọn ìwà tí ò dáa tá a máa ń fẹnu ṣe bóyá bíi sísọ̀rọ̀ èèyàn lẹ́yìn bíbá èèyàn jẹ́ irọ́ pípa kábúni bí ẹni láyìn ìpè sísẹ́ àwọn ẹ̀rí èké ní jíjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn nǹkan burúkú tẹ́ẹ̀dá máa ń fẹnu ṣe bẹ́ẹ̀ lórin kíkọ gbogbo àwọn orin àgbákò ká sí wọn kódà kéèyàn máa ròyìn àwọn ẹni ibú pẹ̀lú ẹnu rẹ̀ pé àtọ́ bá rí star lágbájá star ni tó bá rí star yẹn tó bá rí gbá tó bá rí gbà wo kankan gbogbo àwọn ọ̀rọ̀ dandan báwọn ọ̀rọ̀ wọn bí wá léèrè lórí ẹ̀ ká ṣọ́ra fún wọn ká má lo ẹnu wa síbẹ̀ torí pé yóò padà kó wàhálà bá olówó rẹ̀ lálìkìyàmá nínú àwọn nǹkan tí àwa tá a máa ń fojú rí náà nípa ọ̀rọ̀ ahọ́n àbí nípa ọ̀rọ̀ tí máa ń jáde lórí ahọ́n òun ni wípé àwọn èèyàn gbà wípé ẹlòmíì kan lè sọ̀rọ̀ tẹ́ bá sọ fún pé nítorí wíyì ọ̀dà yóò ní àwọn ah, nothing I mi ò rí nǹkan kan tó burú mbẹ̀ sí bá kàn fi ń ṣàwàdà lásán náà ni ọ̀rọ̀ kínní lásán ni kì í ṣe jóòkì ni àfi ń jóòkì ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ everybody ti mọ bí ọ̀rọ̀ april fool wọ́n ní april fool gbogbo ẹ̀ ló ti mọ̀ yẹn àgàlẹ́ mọ́ tara wa jẹ tó bá ti dàsìkò yẹn ni nínú òfin ọlọ́run kò lọ bẹ́ẹ̀ o kò lọ bẹ́ẹ̀ rárá rárá ọlọ́run ò mà wàdà ọlọ́run ò mọ àwàdà tó bá ti nírọ́nú òun ló fà tó jásí pé ànábì wa sallallahu alayhi wa sallam ó kìlọ̀ fún wa níbi irú nǹkan báyìí ká máa fojú rí náà ọ̀rọ̀ kan pé àkébí àkànfi ṣàwàdà lásán ni àìmọye irú àwọn ọ̀rọ̀ téèyàn kàn rò pé òun kàn sọ lásọ jẹ tóun kàn sọ láti fi pa àwọn èèyàn lẹ́rìn-ín tóun kàn sọ láti fi ṣàwàdà lásán tó sì jẹ́ pé ọ̀rọ̀ yẹn kì í ṣe pé kò dénú ẹ̀ kò dẹ́mi ẹ̀ la yulqi kò ká sí kò kò bàbàrà ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ò tóbi lẹ́mìí ẹ̀ kàn mú kàn mú jábẹ́tẹ́ntì ẹ̀ ni pé ah, ọ̀rọ̀ tó simple ni bẹ́yìn náà ti máa wí lónìí pé kí ló wà ń bẹ̀ pé ọ̀rọ̀ eléyìí kò le kò le rárá kò sí nǹkan tó le tó ń bẹ irú àwọn ọ̀rọ̀ bẹ́yẹn ẹlòmíì irú ọ̀rọ̀ báwọn ó jáde lẹ́nu ẹlòmíì ọ̀rọ̀ yìí ni ó ṣokùnfà tóńtọ̀ ń fi wọná kódà kéésì náà tòsí tí ó wọná tó jìnà tí ó wọná tó jìnà hadith náà bẹnu Bukhari torí náà káwọn máa fojú rí náà àwọn ọ̀rọ̀ tí ò dáa káwọn máa fojú kéré ẹ̀ pé àkíkí ni lè bí akànfẹnusọ ni kì sàṣípa ṣe àkànwí lásán ni gbogbo ń wí níbẹ̀ lákọọ́lẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ó sì bí wa ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid èyí tó lọ́n wí fún wa nù kò sí gbólóhùn kan tó jáde lẹ́nu wa táwọn màláìkà ti ń kọ́ ń tá a ṣe ti ń kọ́ṣẹ́ wa tí wọn ò ní kọ́ kalẹ̀ ìwọ ló ń fojú wò wípé ọ̀rọ̀ àwàdà ni ọ̀rọ̀ eré ni àwọn màláìkà ò mọ̀ yìí hùn kò sí èyí tó kàn pẹ̀lú èyí hùn àṣẹ tọ́lọ̀ ń pa wọ́n ni pé ma yalfidhu min qawlin òrí bọ́lọ̀ ń ti wí min qawlin any speech any any ọ̀rọ̀ tó bá tó bá ti tẹnu èèyàn jáde báyìí pẹ́rẹ́ àfi kó má ti jáde èyíkéyìí ọ̀rọ̀ tó bá ti tẹnu èèyàn jáde pínrín báyìí kó má ti jáde ni àwọn ti kọ kalẹ̀ ò torí iṣẹ́ tọ́lọ́run ra wọn nu wala ya'suna Allaha ma amarahum àwọn sì ní wọn àmọ́ṣẹ́ ọlọ́run kọ̀ kíákíá másámásá ni wọ́n máa jẹ ohun tó lè pa ìtàn bá kọ kalẹ̀ rẹ́ nínú fáìlì tiwọn òun ni istighfaru rẹ tó bá ṣe òun ni ìtọrọ àforíjì rẹ tó bá padà ṣe àmọ́ pé wọn ò ní kọ́ òun àwọn ti kọ́ ohun tí ò ní jẹ́ wọ́n kọ́ òun ni kọ́ ọmọ wí àmọ́ tó o bá ti lè wí àwọn ti kọ́ tán bá sì ti lè kọ́ bẹ́ẹ̀ ọba tọrọ àforíjì ó di tọ́lọ́ wọn padà bìyàn léèrè nípa rẹ̀ lálùkìyàmà torí ìdí náà ká máa kíyèsí àwọn gbólóhùn tí ó máa jáde lẹ́nu wa ká ṣọ́ ahọ́n wa ká sì ṣọ́ àwọn nǹkan tí yóò máa jáde ń bẹ̀ ká ṣọ́ ahọ́n wa ká sì ṣọ́ àwọn nǹkan tá a máa fa wọn náà wí sísọ àwọn ìta bá wa sọ tá a máa wí nǹkan burúkú tá a jẹ́ kí nǹkan burúkú ó máa jáde ń bẹ̀ tá a ṣẹnu wa ní ilẹ̀kùn fún nǹkan bú alérè tá a gbà alérè tá a jẹ́ ń bẹ̀ kì í sọ ọ̀fẹ́ kò sí nǹkan kan tó bọ́fẹ́ dé lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́n bá sọ pé ṣe báyìí tó bá ṣe ọ̀fẹ́ kọ́ bó tiẹ̀ jẹ́ pàṣẹ ló pa wá ṣùgbọ́n nínú káràmù ọlọ́run nínú ọrẹ àtàánú ọlọ́run ni pé ẹnikẹ́ni tó bá tún tẹ̀lé àṣẹ rẹ̀ ọlọ́run tún ní ó tún ní ẹ̀san tí ó tún san bọ́lá ń ṣe wá ní káàmọ́ fẹnu wa warọ́ọ̀fù káàmọ́ fẹnu wa wíwìkúwì káàkiri bọ́lá ń ṣe pa wá láṣẹ tá a bá wá tẹ̀lé àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ tá a mọ̀ fẹnu wa wí tí ò da tó yẹ pé nǹkan tó da là ń fẹnu wa sọ àtúnlẹ̀sán tá a gbà lọ́dọ̀ ọlọ́run alérè tá a jẹ látara àìmọ̀ àìmọ̀ sọ̀rọ̀ tututu káàkiri gbogbo ibi ẹlòmíì wà tó yẹ kí gbogbo ibi kíbi tó bá ti ń rojọ́ báyìí lẹ́yìn ẹ̀ lè má bá ń bẹ̀ òun lọ ga tóun rè ó lo òkè kankan tí ó múra kankan kankan ń tó sì jẹ́ kí gbogbo nǹkan tó ń sọ yẹn ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ ni ntọ́lọ́hún ọ̀ràn wáṣáyé ni wọ́n ni wọ́n ń rojọ́ lé lórí àmọ́ gbogbo ẹni tó bá wá rọ́jú tóun ò jẹ́ kí ó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ni ó sábà bá wọn dá sí àtèyí tó dáa àtèyí tí ò dáa tí ń sọ ẹnu rẹ̀ tí ń kíyèsí nǹkan tí ó jáde ńbẹ̀ ó lẹ́sàn tí ó gbà kò sọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bá ti wí. ìdí lórí eléyìí òun ni ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbí sọ fún wa wípé ẹnikẹ́ni nínú àwọn ẹ̀dá yadhmanu li ma bayna lihiyaihi wa ma bayna rijlaihi adhmanu lahul jannah ànábì ti mọ̀ pé yóò fẹ́ ni wá lára ká má rojọ́ pàápàá ẹlòmíì tẹ́jọ́ ti rọ̀ lọ́rùn ṣùgbọ́n tó o bá lè gbẹ́jọ́ kẹ́jọ́ kalẹ̀ tó o rò ó ìtọ́nà wọn ò fi di fún ọ ó tóbi òun náà làlẹ́ jẹ́nà o lànàbì mi sọ fún wa yìí pé man ẹnikẹ́ni tó bá lè fọwọ́ sọ̀yà fún mi wípé gbogbo ẹnu ahọ́n tí ń bẹ lẹ́nu má bẹ́ẹ̀ ahọ́n òun òun ò ní fi wíwí kú ìtọ́lọ́hún ò fẹ́ tó sì lè fọwọ́ sọ̀yà fún mi tó fún mi ní ìdánilójú wípé abẹ́ òun òun náà òun ò ní fi ṣe nǹkan tí tọ́lọ́hún ò irú ẹni bẹ́ẹ̀ èmi náà ń fọwọ́ sọ̀yà fún pé yóò wà èmi náà ṣàlìkáwà ni màá ṣèlérí fúnra ẹni bẹ́ẹ̀ pé yóò wà àlìjánà ṣe rí i pé kò bọ́ fẹ́rí lọ́dọ̀ ọlọ́run nta fi fura wípé ọ̀rọ̀ ká máa fẹnu sọ tí ò da ó tóbi lọ́dọ̀ ọlọ́run hadith jẹ́ kan nta fi fura ọ̀nà wo láfi gbà fura ẹ wo ẹ̀san tí ànábì tó tó tó gbé kalẹ̀ tó ṣàdéhùn wípé yóò máa jẹ́ tẹni tí ó bá ń kó àwọn rẹ̀ níjàánu tí ò máa fa wọn wí nǹkan tí ò da ẹ wá dúró ẹ̀san yẹn ó náà dàjẹ́ náà òun náà làlìjẹ́nà ní tó bá fi mú kó jẹ́ pẹ́ san tí ọlọ́run ó fún yẹn lórí nǹkan kan òun ni àlìjẹ́nà ó yẹ ká mọ̀ pé nǹkan náà tóbi ó yẹ ká mọ̀ pé nǹkan náà tóbi bẹ́ẹ̀ náà láàfin wá kíyèsí dàkejì rẹ̀ tí í ṣe ìmọ̀ ẹsẹ̀ nu mọ̀ pé òun náà burú ó sì léwu torí náà abẹ ọlọ́run kó ràn wá lórí àti ìdarí ahọ́n wa kọ́lọ́njó jẹ́ pé nǹkan rere ni ó máa jáde ní ẹnu wa. ẹ wá rí kéèyàn rọjú láti máa jẹ́ pọ̀rọ̀ gidi ni ó máa jáde lẹ́nu èèyàn yìí àpẹẹrẹ pé ìmánì èèyàn ó yanjú òun ni nínú tá a lè fi mọ̀ wípé ìgbàgbọ́ èèyàn ó yanjú òun ni kó jẹ́ pé ọ̀rọ̀ gidi ni ó máa jáde lẹ́nu ẹ̀ ní bọ̀rọ̀ burúkú kankan lẹ́nu ẹ̀ rárá anabi ló gbé ìkalẹ̀ kì í ṣe mi o nínú ọ̀rọ̀ rẹ̀ anabi sọ fún wa sallallahu alayhi wa wípé. لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه ìgbàgbọ́ èèyàn gbogbo tó bá jẹ́ múmìnì ìgbàgbọ́ rẹ̀ ò lè tí kò lè fẹsẹ̀ rinlẹ̀ ìgbàgbọ́ yẹn ò lè rẹ́sẹ̀ walẹ̀ títí títí tí ó fi di pé ẹ̀mí rẹ̀ gangan ẹ̀mí ẹ̀ gangan ó dúró ṣinṣin síbi ẹ̀sìn ọlọ́run wala yastaqimu qalbuhu hatta yastaqimu lisanuhu ẹ̀mí yìí náà dẹ̀rẹ́ kò sọ́nà tẹ́mi fẹ́ gbà láti fi rinlẹ̀ síbi ẹ̀sìn ọlọ́run tayọ kí ọkàn ó kọ́kọ́ yanjú ná tayọ kí ahọ́n ó kọ́kọ́ dúró ṣinṣin ná èyí ò ní pé kí ẹ̀mí èèyàn ó tó lè rinlẹ̀ débi pa sọ pé ìmánì èèyàn rinlẹ̀ orí ahọ́n ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn ó kọ́kọ́ dúró ná sangbọ̀ndàn síbi tọ́lọ́wọ́n bá wá fẹ́ kò ní yẹ̀ sọ́tún kò ní yẹ̀ sósì. So kò ní yẹ̀ síbi gbọ́ yìí sọ yìí kò ní yẹ̀ síbi gbogbo àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ àwọn nǹkan tọ́lọ̀ wọn bá fẹ́ ibẹ̀ ni ó place ẹ̀mí ẹ̀ lé ibẹ̀ ni ó ibẹ̀ ni ó sì channel ahọ́n rẹ̀ sí tí ó sì maintain ẹ̀ ibẹ̀ náà ni ó wà táwọn bá ti wá dúró sórí tọ́lọ́hun tí ó yẹ̀ sọ́tún tí ó yẹ̀ sósì tá a gbọ́ nǹkan tí tí nǹkan tọ́lọ́hun òfin ò máa jáde ńbẹ̀ nígbà náà ni ọkàn ẹ̀dá ò tó wá yanjú. ni o tó dúró ṣinṣin bọ́lá òun ṣe fẹ́ kó dúró ńgbà tọkàn bá wá dúró ṣinṣin bọ́lá ni ìmánì ẹ̀dá ìgbàgbọ́ látó lè gbà pé òun náà rẹ́sẹ̀ walẹ̀ ṣẹ́rí ó túmọ̀ sí pé kékeré kọ́ lọ́rọ̀ ahọ́n nínú ọ̀rọ̀ yíyanjú ìmánì ẹ̀dá ìtumọ̀ hadith nìyẹn ipa ipa ńláńlá òní ahọ́n ká mójú táwọn wa ibi tọ́lọ́wọ́n bá fẹ́ la darí ẹ̀ sí ni ó kó o lára kí gbàgbọ́ wa ó dúró ṣinṣin kó sì yanjú hadith ilé imam ahmed òun ló gba wa nu musnad so torí náà ọ̀rọ̀ tí a ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ kì í ṣe ọ̀rọ̀ tí ó tí ò nítumọ̀ ẹ dákun ẹ jẹ́ ká kíyèsí. nínú àwọn. Uh, àpèjúwe tí a lè rí fún wa lọ́tọ̀dọ̀ àwọn aṣíwájú rere nípa báwo ni àwọn ti ṣe pẹ̀lú ahọ́n wọn àti àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wá lọ́dọ̀ wọn tá a fi mọ báwo ni wọ́n ṣe gbàgbọ́ yí ọ̀rọ̀ yìí sí ti wọn àti bí wọ́n ti mú lò sí. Ibn Mas'ud radiyallahu anhu nínú tí wọ́n gbà wá lọ́dọ̀ rẹ̀ òun ni laysa shay'un ahwaja ila tuli sijni min lisani kò sí nǹkan tán bá ní nǹkan kan bẹ tó yẹ ká fi sẹ́wọ̀n gbére nínú ara pé nǹkan kan bẹ nínú part of the body tó yẹ ká fún ní ẹ̀wọ̀n gbére ká arrest ká fún ní house arrest kò sí nǹkan tó tó tó lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀ tó tayọ ahọ́n yìí ò ní pé kí ni nǹkan tí ò yẹ kí iṣẹ́ rẹ̀ ó pọ̀ jù nínú ara tí ò yẹ kí iṣẹ́ rẹ̀ ó pọ̀ jù pé gbogbo ni ó máa ṣiṣẹ́ òun náà ni ahọ́n torí pé táwọn bá ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ pọ̀ jù yóò padà ṣiṣẹ́ kúṣe tí wàá ṣèṣe kú ṣe yóò kó wàhálà bolówó rẹ̀ ṣe rí àgbọ́yé tiwọn báwọn yàrá àgbọ́yé tiwọn. Abu Darda ọlọ́run kó bá wa yọ́nú sí sàábí pàtàkì òun sọ fún wa wípé ó sọ ọ̀rọ̀ fún wa lọ́rọ̀ tí a fi ronú pé ọlọ́run ọba tó bùn wa láwọn yìí àtàwọn eríkìíríkìí ara míì ní àwọn certain numbers ó yẹ ká mọ̀ pé ó ní nǹkan tọ́lọ́run fẹ́ lò ó ní. أنصف أذنيك من قلبك من فيك ó ní etí rẹ etí wa kájẹ́ ó jẹ́ pé a máa a máa fún ní priority a máa gbájú lọ fetí lórí ẹnu torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fún wa létí méjì ó sì fún wa lẹ́nu kan. No kálíbà ìtumọ̀ eléyìí ni wípé ó bùn wá létí méjì kó lè bá a máa jẹ́ pé áàfù etí ní priority nípa pé òun láà máa lò púpọ̀ jù ká máa jẹ́ ó jẹ́ pé nǹkan tá a máa gbọ́ yóò pọ̀ àmọ́ nǹkan tá a máa wá fẹnu wa sọ yóò kéré torí pé ẹnu kan lọ́wọ́ bó wa kò bùn wa lẹ́nu méjì tó yẹ pọ́n lọ́wọ́ fẹ́ kọ́rọ̀ owó máa pọ̀ ju tá a bá ń gbọ́ lọ ni ẹnu méjì náà ló yẹ kó bùn wa kó fún wa létí kan ṣùgbọ́n torí pọ́n lọ́wọ́ fẹ́ kó jẹ́ pé nǹkan tá a máa gbọ́ yóò máa pọ̀ àmọ́ kì í ṣe ohun tá a gbọ́ náà láṣẹ máa fi sọ jáde ló fi bùn wa ní ẹnu kan ẹtún wo ẹtún wo fíkì ò ńláńlá tí àbúdàrdà tó gbé fún wa tó gbé wá fún wa báwọn. gbogbo àwọn tó bí ọ̀rọ̀ yìí wá tó bí tíọ́rì yìí wá fáwọn sàábì àti understanding yìí òun ni ọ̀pọ̀lọpọ̀ àhàdíìsì ànẹ́bì àtàwọn ọ̀rọ̀ ọlọ́run táwọn kà tí wọ́n gbọ́ tó yé wọn tá digest ẹ̀ òun ló bí irú àwọn ọ̀rọ̀ táwọn náà wá ń gbé jáde ní lẹ́nu yìí. so torí náà gbogbo wa à ń rọ̀ wá ká gbìyànjú ká ṣọ́ọ́ ká ṣọ́ àwọn wa ká ṣọ́ àwọn wa kọ́lọ̀n kó kó ṣàánú wa gbogbo àwa aláwàdà bóyá àwọn pìrìsẹ́ńtà àwọn mc ẹlòmíì náà tó jẹ́ pé owó yẹn ti mọ̀sáláwàdà díẹ̀ tí so yẹn gẹ́mẹ́dì tí ó sáà máa sọ̀rọ̀ torí káwọn yẹn lè bá a máa rẹ́rìn kí wọ́n lè máa rẹ́rìn ẹ dákun ẹ jẹ́ á jáwọ́ níbi eléyìí ẹ jẹ́ ká jáwọ́ níbi eléyìí káwọn máa ṣe àwàdà tó jẹ́ pé yóò padà kó wa láàbá wa níwájú ọlọ́run yóò padà kó wa sí parun yóò padà kó wa sí yọ́yọ́ ká jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí anabi wa sallallahu alayhi wa sallam òun náà máa ṣàwàdà àmọ́ gbogbo àwàdà tí a bá ṣe kó jẹ́ pé àwàdà tí ò ní mú wa kọ lọ lọ́hùn kó jẹ́ pé àwàdà tó jẹ́ pé kò ní mú wa tako òfin ọlọ́hùn àwàdà tí ò ní sí rọ́ńbẹ́ tá a bá lè rí yìí ṣe ká fi jọ ànábì yìí dà fún àpẹẹrẹ níjọ́ kan wọn lóbìnrin kan wá bá ànábì sallallahu alayhi wa sallam arúgbó ni ó ní kànábì bá òun ṣàdúà kọ́lọ́hún ṣe òun lọ́mọ àlìjẹ́nà ọ̀là nàbì wá ń dá lóhùn wípé à àlìjẹ́nà kẹ ẹ ó dà ṣùgbọ́n arúgbó ni wọ àlìjẹ́nà sì ni arúgbó kankan ò ní wọnú arúgbó kankan ò ní sínú àlìjẹ́nà bóòlù ó ti wá sí lóbìnrin ẹ bá bú ẹkún pé à bóòlù ọ̀rọ̀ òun ṣe wá rí báyìí nǹkan ànábì wá pè padà pé ẹ máa kíyèsí o ànábì wá pè padà pé wá nǹkan tá à ń sọ ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ti jẹ́ òye wa wípé lálìjẹ́nà ńgbà tá a bá wà ń bẹ uruban atraba la wà a ní mọ sí lárúgbó mọ ọ̀dọ́ la mọ wà nínú àlìjẹ́nà intanẹ́bí rí fáàsì ni ẹ pé ọ wà àlìjẹ́nà àmọ́ kìí ṣe lárúgbó báyìí ló fi wọ àlìjẹ́nà ẹ rí i pé anẹ́bí bá a ṣàwàdà obìnrin padà wà rẹ́rìn-ín ó tújú ká anẹ́bí bá a ṣàwàdà ṣùgbọ́n intanẹ́bí fi ṣàwàdà fún kìí ṣe rọ́ òdodo ọ̀rọ̀ ni bó tiẹ̀ jẹ́ pé kò yé ìyá tọ̀hún torí náà gbogbo àwa tá a gbà gbogbo ẹni tó gbà pé sọ̀rọ̀sọ̀rọ̀ lòun àwọn presenters ni àwọn tí ń ṣe mc àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èèyàn tó jẹ́ pé ààyè ká máa rojọ́ ká máa rojọ́ ni wọ́n wà tí wọ́n máa influence lára àwọn èèyàn ẹ dákun kí kálukú mọ̀ ti torí pé òun fẹ́ gbajúmọ̀ òun fẹ́ hàn kéèyàn máa wà máa kíyèsí irú ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu rẹ̀ ọlọ́run kó dákun àwọn tí o bùn wa dákun ṣe ní irinṣẹ́ tá a fi rí ọ̀nù rẹ̀ má ṣe ní ìbálẹ́jọ́ aburú fún wa àti àwọn oore míì tó ṣe fún wa náà ṣe gbogbo ẹ̀ fún wa ní tí ó ràn wá lọ́wọ́ láti lè rí tiẹ̀ ṣe láti lè dàgbàsókè nínú tọ́lọ́hun wala ilaha illallah wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.